بسم الله والحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته òní ní ọjọ́ yaumal ahad déètì òní ní ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún fourteen forty two mo kí wa káàbọ̀ sí orí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ní àárọ̀ tòní. insha allah nǹkan oríṣi méjì ni a fẹ́ ṣe ní òní abala àkọ́kọ́ òun ni abala ẹ̀kọ́ tí a máa ń kọ́ ní gbogbo ọjọ́ yọmọlẹ ahad tíra tá a sì ń kà lọ́wọ́ òun náà ni tíra umudatul ahkam tíra umudatul ahkam. lẹ́yìn tí a bá ti wá bù ṣe tọ́wọ́ ti di ọwọ́ parí a wá ṣe ìkójáde alukur'ani alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá alálàyé ṣókí insha Allah ìdí tí ó fi rí bẹ́ẹ̀ ni pé. ohun tí wọ́n ń pè ní launching lọ́dọ̀ tiwa kì í ṣe nǹkan tí a sọ di nǹkan rẹpẹtẹ tọ́wọ́ á dá sí pé bá a ṣe ń retí ọba láàmà retí ìjòyè. bí kò ṣe pé ọ̀wọ́ àwọn tí aláwo bá kádàrà pé kíjoko náà kó sojú wọn alihamdulilayi àárọ̀ yìí náà ni mo tó fi ìkéde síta yálà alẹ́ alẹ́ tàbí láàárọ̀ yìí so látó fi ìkéde síta pé nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ ní àárọ̀ yìí afẹ́fi ṣe afẹ́fi kírètì awareness fún àwọn ènìyàn ni. nítorí náà kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó máa gba àkókò rẹpẹtẹ mọ́ wa lọ́wọ́ ẹ̀kọ́. E ó ṣe kókó lọ́dọ̀ wa ju nǹkan míì lọ nítorí náà ẹ jẹ́ ká padà sínú tírà umuda al-ahkam matinu umudatul ahkam ẹ jẹ́ ká padà síbẹ̀ ibi tí a bá dé ní ìjẹjọ ibẹ̀ náà ni a ó ti gbé e ní òní insha allah. hadith thirty five la kàkà yìí níjẹjọ hadith thirty five la kàkà yìí ní ìjẹjọ hadith thirty six báyìí. طيب عن ابن عمر رضي الله عنهما أن عمر ابن الخطاب سأل رسول الله صلى الله عليه وسلم أيركض أحدنا وهو جنب قال نعم إذا تودع أحدكم فليركض وهو جنب عن ابن عمر لا تيودا أما عمر كي الله ينسي ومجيجي أن عمر ابن الخطاب dájúdájú umar ọmọ khatob sa'ala rasulallahi sallallahu alayhi wa sallam obi bi òjíṣẹ́ Allah léèrè ìbéèrè kan ó bi òjíṣẹ́ Allah léèrè ìbéèrè kí ni ìbéèrè náà ayarukudu ahaduna wahuwa junubun ṣé ẹnìkọ̀ọ̀kan wa lè sùn ṣé ẹnìkọ̀ọ̀kan wá lè sùn pẹ̀lú jánábà lára ẹni tí ó súnmọ́ ìyàwó rẹ̀ ní ọwọ́ alẹ́ wọ òru só lè sùn lọ láì tí ì lọ wẹ ìwẹ̀ jánábà. kọ́ọ́l naam ànábì ní bẹ́ẹ̀ ni ìlà tàwádọ̀ àhàdùkùn nígbà tí ẹnì kọ̀ọ̀kan yín tó bá ṣe àlùwàlá fàlìyẹ́rùkù kó sùn wàhùwà jónúbùn kí ó sùn pẹ̀lú jánábà lára. ìyẹn ni pé tí a bá ṣe súnà pẹ̀lú ìyàwó wa a lè sùn pẹ̀lú rẹ̀ láì tí ìwẹ̀ jánábà. wọ́n wá fẹ́ fún wa kì í ṣe dandan o wọ́n fẹ́ fún wa pé ká ṣe àlùwàlá tí a bá lè ṣàlùwàlá ká ṣe ọ̀dà ẹni tí ò lè ṣe ń kọ́ kò dáràn torí pé àlùwàlá yẹn dúró fún bíi àlùwàlá tí wọ́n ní ta bá fẹ́ sùn ká ṣe ká tó sùn tó o bá yẹn náà ń kọ́ ọ̀daràn ohun tó o ṣe níṣẹ́ rí. o ò lè retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allah. ohun tí àdìsí yẹn fẹ́ kọ́ wa nìyẹn. àdìsí thirty seven àni ummi salama ummi lil mu'minin radiyallahu anha annaha qalat àti ummu sulaym. جاءت أم سليم امرأة أبي طلحة جاءت أم سليم امرأة أبي طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الله لا يستحيي من الحق هل على هل على لمرئة من غسل إذا هي احتلمت فقال رسول الله صلى الله عليه وسلم نعم إذا رأت الماء Hadis 37 nínú Mọ́sínú Umudatul Ahkam. A ní Umi Salama láti ọ̀dọ̀ ìyá Salama. ummil mu'minin ìyá àwọn onígbàgbọ́ òdodo ìyẹn ni pé ọ̀kan nínú àwọn ìyàwó ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam aláwò fúnra ara rẹ̀ ó fi wọ́n sípò ìyá gbogbo wa ó sì fi ọkọ wọn ànẹ́dùwà Muhammad ó fi ṣe bàbá gbogbo wa nínú ẹ̀sìn. ok kí Allah yọ́nú sí i ó sọ pé já àti umu sulaim ìyá sulaim dé tani ìyá sulaim ìmúra àtú àbí tọ́lìhà aya bàbá tọ́lìhà ó dé. níbo si dé sí lai Rasulillahi sallallahu alayhi wa sallam ó dé sí ọ̀dọ̀ òjíṣẹ́ Allah ìyẹn ni pé ìyá Sùláìm aya bàbá tọ́líhá àbú tọ́líhá ó wá sí ọ̀dọ̀ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam fàkọ́ọ̀lá ó sọ pé ya Rasulallah òjíṣẹ́ Allah tí àwọn sọ̀hábà tẹ́ ma fẹ́ pe ànábì sallallahu Alaihi Wasallam. sallam wọn kì í pè é ní orúkọ wọn kì í pè é ní orúkọ ìsáìdà kí wọ́n pè ní ya Rasulallah tàbí kí wọ́n pè ní ya Nabiyallah. mo bá fẹ́ pè wá sí àkíyèsí àkíyèsí àkíyèsí méjì lórí gbólóhùn yẹn tábà wá ka àdíìsì kan tẹ́nìkan sọ pé ya Muhammad nínú hadith tó ní ya Muhammad nínú hadith ìsáídà kó jẹ́ pé gbólóhùn yẹn ó ti ọ̀dọ̀ màláíkà wá sí ọ̀dọ̀ ànábì torí pé sí Jibril aleyhisalaam olùkọ́ ló jẹ́ fún ànábì wa Muhammad tó bá fẹ́ pe akẹ́kọ̀ọ́ rẹ̀ yóò ní yá Muhammad kò ní pè ní yá Rasulallah kò ní pè ní yá Nabiyallah yóò ní yá Muhammad akdirini anil Islam yá Muhammad akdirini anil iman. ẹnu tiẹ̀ gbà ẹnu olùkọ́ ẹni ọgbà kó pe akẹ́kọ̀ọ́ rẹ̀ ní orúkọ irú ẹni torí ó jẹ́ olùkọ́ ẹni ó lè pè ní lórúkọ àmọ́ ẹnu akẹ́kọ̀ọ́ ò gbà kó pe olùkọ́ ẹ̀ lóókọ àfi kó lo táìtù fún táìtù tí wọ́n bá máa lò fún irú olùkọ́ bẹ́ẹ̀. òní ó lò fún táìtù tẹ máa máa lò fún irú olùkọ́ bẹ́ẹ̀ òní yóò lò fún táìtù sì yàtọ̀ sí kúníyà táìtù táìtù ìmọ̀ ó yàtọ̀ sí kúníyà kúníyà ni àbúlágbájá àbúlágbájá àbúlágbájá kúníyà nìyẹn táìtù ni wọ́n fẹ́ ká fi pe àáfàá wa táìtù ni wọ́n fẹ́ ká fi pè gẹ́gẹ́ báwọn sọ̀hábà náà ṣe ń fi táìtù pé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tó bẹ́ẹ̀ gẹ̀ tó ká sí pé kò sí ẹnu ẹni tó gbà àyàfi màláìka Jibrilu olùkọ́ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam so nínú adab nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká lò pẹ̀lú olùkọ́ wa ó ní pé ká fi táìtù pé tó bá ga sí pé àdùktúr ó ti gba àdùktúrà ní dókítọ̀ tí ó bá sì ti gba dókítọ̀ nínú àwọn táìtù tí ń bẹ fún àwọn àfáà ó ní kan ní sheikh ó kan wọ́n sọ pé ustaz òní kan sọ pé mu'allim òní kí wọ́n sọ pé mudaris ọ̀ gbọ́dọ̀ wákàtí nínú àwọn táìtù wọ̀nyẹn tó fi máa pe àáfàá rẹ̀ ìwà ìlẹ́kọ̀ọ́ ni láti máa pe àáfàá rẹ̀ ní orúkọ. ṣé máa wá sọ pé ta wá ní àáfàá rẹ̀ ọ̀hún ò lè wá ní àbú lágbájá kì í ṣe àbú ní ó táìtù kì í sì ṣe àáfàá ni ó sọ fún ọ pé máa pè ó ní ustaazu wọ́n fẹ́ kó yí akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ fún ara rẹ̀ kò nídìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bọ́ ọ wí fún pé à ẹ gbọ́ràn ni. lára ẹ̀kọ́ tá a rí kọ́ lára àwọn sọ̀hábà nìyẹn àwa rí i pé àwọn èèyàn kan lásìkò ànábì sallallahu alayhi wa sallam dípò kí wọ́n pe ànábì ní ya nàbí ya lọ́ọ̀ tàbí ya rọ̀ṣúlà lọ́ọ̀ wọ́n kàn dáko ẹ̀ ní wá pé ya Muhammad wọ́n á pè báwọn ya Muhammad àwọn wo ni àwọn tí wọ́n máa ń pe ànábì bẹ́ẹ̀ àwa rí i pé ó bẹ nínú wọn ẹ̀ ń tó toko wálé àmàbáyọ́kọ nìwọ́n náà ti wálé so lọ́gán tó bá sì ti doko wálé tó bá ti pè ní yá Muhammad táwọn èèyàn bá ti wò ó lójú bákan pé àá olùkó ni àá òun náà tún rẹ̀ ṣe nínú àwọn tó tún máa ń bẹ́ẹ̀ òun ni àwọn mùnàfíkì àdínì àwọn mùnàfíkì àdínì torí pé kò rinlẹ̀ nínú ọkàn mùnàfíkì pé ànábì ọlọ́run kò rinlẹ̀ nínú ọkàn mùnàfíkì pé òjíṣẹ́ ọlọ́run ni so òun náà kà pé ní ọkọ ẹ ní ìyá Muhammad ok ìwà ìlẹ́kọ̀ọ́ ọ̀nì fẹ́ pe ànábì kọ́ bá sọ pé ìyá Muhammad ìwà ìlẹ́kọ̀ọ́ ni àwọn kèfèrí àwọn lamọ̀ tí ó dá sí pé wọn ìfẹ́ pè é ní Nabiyullah Rasulullah bí kò ṣe orúkọ ẹ̀ gangan torí pé wọn ò pé ògìṣẹ́ aláwọ̀ ni wọn ò gbà pé ànábì aláwọ̀ ni àwọn ò bẹ́ẹ̀ ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tá fẹ́ rí kọ́ níbi bí àwọn sọ̀hábà bí wọ́n ṣe máa ń pe mẹsẹ̀ máa da ànábì pè pẹ̀lú táìsù so a gbọ́dọ̀ máa da àwọn àáfàá wa pè pẹ̀lú táìtù ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ aspect kejì tí mo tún fẹ́ ká fura sí ń bẹ̀ ó ní pé tí kì í bá já sí pé a bá ń ka tí àbáyìí tí kì í bá jẹ́ pé a bá ń ka àdíìsì ó wá jẹyọ ń bẹ̀ pé sọ̀hábà kan sọ pé yá Rasulullah kò lẹ́tọ̀ọ́ fún ọmọ lásìkò yìí láti sọ pé yá Rasulullah. tí kì í bá ṣe pé a bá ń ka àdíìsì tí a mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí kí là ń ṣe lọ́wọ́ à ń ka àdíìsì ni a sì kà á sọ pé fakọ́ọ̀láti obìnrin náà sọ pé ya Rasulullah òjíṣẹ́ Allah ó pè é òjíṣẹ́ Allah ọ̀rọ̀ tó wà nù tíà là ń kà láti lè sọ pé ya Rasulullah bí bẹ́ẹ̀ kọ́ tọ́ọ̀ bá ka kankan nínú tíra. kèdè kó nǹka ọ̀rọ̀ kan jáde tí wọ́n ti ṣe àkọsílẹ̀ rẹ̀ ọkàn wa yanu pàgàlagbárí lọ́ba ní ya Rasulullah hadha shirikun ẹbọ nìyẹn o ìpè nǹkan míì lẹ́yìn Allah nìyẹn o torí ya harifu nìdá harifu nìdá arafi tá a máa fi pé èèyàn. nínú èdè lárúbáwá òní yá ok a sì máa lò ó fún ẹni tí ó wà nítòsí wa ẹni tó wà ní ìtòsí la máa ń lò ó fún now ọ̀wá katia ọ̀wá ni yá Rasulullah kí ni ìtumọ̀ ẹ̀ kí ni ìtumọ̀ tó ń sọ wọn. ìlò tó lò ìlò ṣíríkù nìyẹn torí pé òun pe ẹni tí ò sí láyé mọ́ òun pe ẹni tí kò sí láyé mọ́ ẹ̀rẹ̀ lómi ti bá rìn lọ tó bá fẹsẹ̀ kọ yọkàn ní ya Rasulullah tàbí tó bá rí nǹkan ìjáyà yóò ní ya Rasulullah gbólóhùn tó wí yẹn bó o ṣe lò yẹn sọ́ra shurikan shurika akiba ó ti di ẹbọ ńlá. ó ti di kíni ó ti di ẹbọ ńlá. ó ti di ẹbọ ńlá. ó ti di ẹbọ ńlá. now tí sísọ pé ya Rasulullah lásìkò yìí láì gà sí pé o ka tírà lẹ́nìkan sọ pé kọ́ láti ya Rasulullah tọ́ga sí pé onítọ̀hún ló ń sọ kó sọ bẹ́ẹ̀ ok tí sísọ bẹ́ẹ̀ láì já sí pé òun kàǹtí sàbẹ̀ kan sọ tó ti wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ pé onítọ̀hún lọ bá nàbì ẹ rí i pé gbàtẹ́ni gan ó sọ pé ya Rasulullah kí la kà síwájú já a ti umu sulaim imuratu abi toliha ila rasulillahi. sallallahu alayhi wa nígbà tí ó lo yá yẹ gan kí ló ṣe ó kò lé rẹ̀ ó wá sí ọ̀dọ̀ sallallahu wa ló tó pè é ìwọ tó wá wà ní Nàìjíríà tó wà ní Ìbàdàn tó wà láyé tó wá ní níbo wà òun pe nǹkan míì lẹ́yìn àlọ́ òun pe kí ni òun pe nǹkan míì lẹ́yìn ta ni o lẹ́yìn Allah subhanahu wa ta'ala. ó ń pe Allahu lẹ́yìn ó ń pe òjìṣẹ́ Allahu lẹ́yìn Allah subhanahu wa ta'ala ẹnikẹ́ni tó bá sì ti pe nǹkan míì lẹ́yìn Allah níbi tó ti yẹ kó o ti pe tó wá ń pe ẹ̀dá míì o ti o láì tí lọ sórí láì so oògùn mọ́lé láì tí ì rúbọ láì tí ì láì tí ọ̀wọ́ pé o sọ pé yá Rasulullah tí kì í ṣe pé òun kà á jáde nínú a pé sàádé kan wá bá nàbí o tàbí sàádé kan ó wà pẹ̀lú ànábì ó fẹ́ pe ànábì ó wá ní yá lọ ọkàn ń sọ ọ́ jáde fún ara rẹ ni ó ti di ọ̀sẹ̀ bọ nìyẹn o now káwá tún sí pípe ànábì bẹ́ẹ̀ kéèyàn kan jókòó ọkàn sọ pìkì wà ní ya Rasulullah tàbí ọ̀nà wọn wà ní ya Rasulullah tí yẹn bá sọ̀yàn di ẹbọ ẹlẹ́bọ kí la fẹ́ pé ya Ṣéù ni kí la fẹ́ pé ya Ibrahim Niyas kí la fẹ́ pé ya abdulkadiri alijilani kí la fẹ́ pé ya lanase kí la fẹ́ pé ya adébólú kí la fẹ́ pé ya sulaiman ya bulala ẹ ti délé bọ̀ pípe nǹkan míì pípe nǹkan míì lẹ́yìn Allah níbi tí ò ti lẹ́tọ̀ọ́ láti pe nǹkan míì àyàfi Allah ìtumọ̀ rẹ̀ ni pé ó dẹlẹ́bọ nìyẹn ọ̀ràn táwọn ẹlẹ́bọ dáná nìyẹn tí wọ́n fi dẹlẹ́bọ ọ̀gbọ́rọ̀ mi yé ọ̀ràn tí àwọn ẹlẹ́bọ dá ìpìlẹ̀ ọ̀ràn wọn gangan ni pé wọ́n ń pe nǹkan míì lẹ́yìn Allah wọ́n ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Allah. ọ̀kan nu méjèèjì ṣíríkù akíbárù ni nítorí náà dákun tí yàn bá síwájú rẹ má sọ pé yá fúlàní ẹni tí ò sí tòsí rẹ má lo harifu nìdá tí ń pè ní yá yá ni lárúbáwá máa ń lò tí wọ́n bá fẹ́ pè ẹni tó wà nítòsí wọn yá fúlàní lágbájá yà wálàd ọmọdé yìí wá yorùbá ò ní yorùbá yìí lo aráàfì orúkọ orúkọ onítọ̀hún gangan ni yorùbá ó sọ pé ni ó fi pọ́ńtọ̀hún abdulrahman ìtumọ̀ ẹ̀ ni pé mo pe abdulrahman tí lábá bá fẹ́ wí bẹ́ẹ̀ yóò sọ pé yá abdulrahman yá abdulrahman bilal ó túmọ̀ sí pé pé Bilal nù tí lábàbá fẹ́ sọ bẹ́ẹ̀ yóò ní ya Bilal